rẹ̀ dáadáa wọ́n ní fáàmù sùhárì lè sùn dáwà bá kéèyàn gbàgbọ́ yé béèrè ìlàjì ìdáhùn fẹ́ tó béèrè àti ẹ̀ sí náà. ẹ̀jẹ̀ má bínú ẹ̀ ṣe láti ọ̀fẹ́ fún pàtàkì àwọn obìnrin pé obìnrin tí tí ò ti ṣe tí àwẹ̀ ò pé látara ìmọ̀ra tó wá di pé ó fún ẹgbàá ṣàṣàwà. tó wọ́n mọ́ sọ ilé ìtòsí ẹ̀yìn. Ó tẹ́wọ̀ pé nínú ẹ̀kọ́ kékeré ta ní kọ́nà ní kò sí kọ́ wà táì bá bẹ̀. Ìgbọ̀nfẹ́ ètò ìjọba. Ìgbẹ́ ilé tó wà táì tó yẹ káàkiri kò sì dè mọ́lẹ̀ yẹn. Ọlọ́run sílẹ̀ ọlọ́run gbà láyè lórí Kó láyé fẹ́ gbé síra wọn Ọlọ́run wọ́n ṣe ẹni tó béèrè béèrè, ọlọ́run kọ́kọ́ ṣàánú pẹ̀lú òun ló máa ibnu ali ibùdó àkùtọ́rí ó ní kún àádìmọ̀ ó ní jẹ́ onímọ̀ tó bá láǹfààní àdúgbò onímọ̀ ọ̀hún ta àdìmọ̀ àbí kó jẹ́ tó kẹ́kọ̀ọ́ mọ̀ ó tún wá láǹfààní kò sáyè fún ẹ láti lọ lé kí àrùn sáà ìlàjì ẹ̀kọ́ kan tó bá ti láǹfààní báyìí má béèrè àwọn òfin gbogbo wa kọ́ lọ́wọ́ fún ní ẹ̀bùn ká béèrè ẹlòmí ọlọ́mọdé kò ń rí béèrè ṣùgbọ́n táwọn ẹni tó bá béèrè lè jàǹfààní ó wá gbọ́dọ̀ jẹ́ mọ́ ṣíbà kò gbọ́dọ̀ jẹ́ táwọn akóòlẹ́ tó bá béèrè wàhálà fa ilẹ̀ mi kọ̀ ní tó ní kọ́ ló wà fún ìjàmbá ìbéèrè mi kọ̀ ní ọlọ́wọ́ fún wọn lẹ́kùn wà látẹ́kùn kọ́ mi kàfà tó dà má jẹ́ ní o kò ń jàmbá kò lọ lé kí kò lórí jẹ́ pé kábèrè léèrè ojú dáadáa ó ṣàǹfààní ẹ tó sọ̀rọ̀ àtẹ̀sí ọgbọ̀ lórí ìbéèrè alákọ̀ọ́kọ́ àwa ìmọ̀ ìmọ̀ tí Islam àmúyẹ̀dà òkè ìmọ̀ tí Islam fẹ́ ká wá àlẹ́yìnmù náà fi ẹ̀ wà láàmọ́lú àsọ́ọ̀lẹ̀ Islam gbogbo lórí ìkọ̀ ìmọ̀ tó ṣàǹfààní àti iṣẹ́ dáadáa. Owó àlẹ́yìn àbùtálà ọ̀ṣúlá òbí ìwúdá wà ní ìhà. Ọlọ́run òun náà lórí rẹ̀ pẹ̀lú kí ni àlùwúdà ọ̀nà ọmọ wọ́n ní ọ̀nà ọmọ ní ìmọ̀ tó ṣàǹfààní. Wà ní ìhà ẹ̀sìn olóró ní kí ni iṣẹ́ olóore. Lèyìn òbí ní ọ̀hún wà láti ilé òkú ní kọ́lọ́ lè fi ẹ̀sìn láwùjẹ gàba lórí gbogbo ẹ̀sìn tó kù. Wà ẹ̀ nígbà wá ní ọlọ́run wàtábà mi láì ṣẹ̀yí ìdá ọlọ́run ni mo jẹ́rìí mo jẹ́rìí pé mo ṣe máa rí mi kí wá ní májẹ̀ ìmọ̀ tó ṣàǹfààní àti ìṣe olóore ọlọ́run wàtábà mi máa ṣàtúnṣe ṣẹ̀yà fi àdámù Suleiman àwọn òkú kí lọ́lọ́run sọ وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر كيلو لطبيب كبير ìwà àdìmúlẹ̀ náà àti ìrọ̀ wọ́n káwọn èèyàn níjọ níbi ayẹyẹ àwọn àpapọ̀ nípa kókó tààlímù síhìr wà tààlímù kí ni ìdájọ́ ká kọ́ idán àti ká fi kọ́ àwọn ẹ̀rọ ní àárọ̀ èèwọ̀ ni torí pé kò láǹfààní níbi tó bá gbọ́gbọ́ ti padọ́ tí ó túbọ̀ ti kó bá fi pèsè ìjà rẹ̀ rárá àwọn ọ̀kọ́ wà a lè má lò ìṣúgbà kọ́ láti lè fi protect ara wa torí tí wọ́n bá fẹ́ lo aburú yẹn ṣùgbọ́n torí kò tí wọ́n ti pè lọ kò túmọ̀ sí pé solution solution ọjọ́ sì ní ọlọ́run fún ẹ bá kọ́ra oògùn àtàkì àwọn ẹni bíi bàbá ìsọ̀tọ̀ kò sọ wá ní ìyá tí ò rán yìí àfi irọ́ ni o kí ọlọ́run sọ ọlọ́run ní àti sọ̀kalẹ̀ sínú àdìgbò àdìgbò àdìgbò sí ìlú nínú àdìgbò àdìgbò àdìgbò àdìgbò àdìgbò àdìgbò àdìgbò àdìgbò àdìgbò ọlọ́run láti sọ̀kalẹ̀ fún àlùkùránì tó jẹ́ àánú àti ìwòsàn fi ìṣìfà òyìnbá ọlọ́run bẹ́ẹ̀ kùránì ìwòsàn ìwòsàn ètò jẹ́ spiritual àti ètò jẹ́ physical kò sáìsàn ló lè máa ṣe ìrìn tí ọba ka kùránì ọlọ́run á máa lò ṣùgbọ́n yóò dépò máa lò ṣóyé wàá máa ka kùránì wájú wa lò kò sí sọ́dọ̀ òní fi mú kúrò àwọn ìmọ̀ tí ò bá ti ní ṣe wá láǹfààní ká sáfù gẹ́gẹ́ bí ìmọ̀ ìdán àwọn òkú wà tá à ń kọ́ ní sùkúl káwọn kó pọ̀ ní àwọn àfáà tó ní agbọ́dọ̀ ṣọ́ra kódà wọ́n ní ká má kọ̀ ṣùgbọ́n tí ìyọba tiẹ̀ wá fẹ́ kọ́ torí kó fẹ́ sọ aburú ẹ̀ fáwọn èèyàn ó gbọ́dọ̀ jẹ́ sí ẹbí ọ̀rọ̀ ẹ̀sìn ó ti clear fún délẹ́bù kan nísìnyí èèyàn lọ kọ́ philosophy ní sùkúl tí ò bá ṣọ́ra gbogbo òfin tí ayé àtọ̀wé a máa yàtọ̀ sí ti yé tẹ bá sọ lọ kílẹ̀ yẹn a tó tún sọ lórí ọ̀rọ̀ yẹn lọ. tẹ bá wá gbé ọ̀rọ̀ lọ kalẹ̀ bá jẹ́ bó ṣe rí rì torí gbogbo tó bá gbọ́ kí ló fẹ́ fi mẹ́jọ ẹ̀ làákàyè ohun tí mùsùlùmí sì máa fi mẹ́jọ kọ́ ni kí ni kọ́lá lọ́hùn kọ́lá mùsùlùmí ṣùgbọ́n tó bá fẹ́ mẹ́jọ kọ́ báyìí ohun tó ti jìnnà sí ọpọlọ sí ẹ̀ Aristotle Socrates àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fìlọ́sọ́fù nínú àwọn ọmọ ṣe ó yìí tí bá ń kọ́ psychology owó kan burú ní philosophy torí bẹ́ẹ̀ bá rí gbogbo ọ̀dọ̀ àwọn àdánwò gbogbo òyìnbó lẹ́yìn látara philosophy ni ṣàdáròyìn nínú àdánwò tó bá wọn nìyẹn asùlè ìsáàdì kí ní pèlè ọmọ ẹ̀lẹ́yàn olólọ́wọ́ sẹ́ẹ̀lù kọlẹ̀ àbí pásítù kọlẹ̀ ó jábọ́ láti sọmọ̀ àbí nígbò ìdílẹ̀ ó wá ń change from one form to another odi odi ẹlẹ́ta náà stage kan odi stage kan odi stage kan odi ẹ̀ kìlọ̀ pẹ̀ chimpanzee gbogbo àwọn stage yẹn ó wá di èèyàn ṣẹlẹ̀ mẹ́kọ́ lè ní change is constant wá ìwé èèyàn ló wá di nǹkan bí láti jọ ní nínú táwọn lọ fi kú sí tíọ́rì ẹ̀ ni tó bá jẹ́ pé tòótọ́ ni tíọ́rì ẹ̀ yẹn ó ráìtì yẹ kéèyàn náà ti go to next level ṣàdáwé gbogbo àdánwò tó bóyè wọn lẹ́yìn bíbí làwọn ṣẹ́ ẹ̀ táwọn fi sọnù ẹ̀rí pé mo tí ọ̀rì kan ní fíìsì tó bá sọ̀rọ̀ nípa ẹnájì kí ni fọ́múlà kan máa ń lò ní ìsìnkú ọ̀tún kìíní kan báyìí kí ló máa ń sọ mẹ́ wọ́n sọ pé ẹnájì kànáìdà àbí kí ló máa ń pè ṣe ẹnájì náà ni can neither be destroyed nor created ṣe mẹ́kún ti tabutọ́ náà can neither be destroyed ìtumọ̀ ẹni kó ọmọ change from one form to another ìtumọ̀ ẹni pé látàfin àṣà kò sáré fi àbọ̀ ẹgbàgbé pẹ̀ tàbádé kó from one stage from one form kí ló jẹ́lẹ̀ àyọ̀fà ọ̀dà rẹ̀ lóbi jẹ́ pé mọ̀ sí ìyọ̀fẹ́ kọ́ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra gbogbo ọ́fíìsì kẹ́míkì wa gbọ́ ó dáa tó bá jẹ́ mùsùlùmí tó gbọ́ ọ̀kan yé lójú káwọn ọmọ sódà gbogbo àwọn pàtíkọ̀ ọ̀kan yẹn á lè máa pè wọ́n sákìyèsí àwọn míì wà ló mọ̀ yẹ tó jẹ́ kó ń fi ìjọkàn sí ọlọ́wọ́ ọba rí rẹ̀ téèyàn lè máa pe àwọn èèyàn sí pé tí wọn náà bá wò kí ní èsì kí ló ń tọ́ka sí kí ní èsì ló ń tọ́ka sí wò séjì sọmọ lò nínú biology bó bó ṣe lọ bó ṣe lọ bó ṣe lọ ṣé èèyàn lè ṣe irú eléyìí so kọ́lọ̀ fi wá ṣe kò bẹ èèyàn máa ń ṣọ́ra àwọn èèyàn tó lè sọ nínú èèyàn gbọ́dọ̀ sá fún àbí òkú gbogbo ẹ̀lá fẹ́ mọ̀ ṣe rí ọmọ ń sọ̀rọ̀ kan mo dẹ̀ máa ń sọ fáwọn yọgọ́ ẹ tó bá ju ní lọ ó lè jù nínú àwọn tó gbé ìmọ̀ yẹn kalẹ̀ wọ́n jù wá lọ nínú ìmọ̀ yẹn wọ́n ti máa wá fún àlẹ̀ péjì sí i ibi tó ń lọ́gbọ̀n ní tètè sọ pé ó lè jẹ́ gbàgbé ní ọba ka ìwé yẹn ní professorship làwọn kọ́kọ́ sì máa wọ̀ sí ẹ̀ báyìí bẹ́ẹ̀ ìyọ́n ti jìnnà síbẹ̀ àwọn àgbà òkété ojú mo gba pálí kò jẹ́ sọ́ṣìpù lé lórí kí wá sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ ọjà kíkú ta nìyẹn wàhálà dé ẹ̀rẹ́ lómi náà tó jẹ́ mùsùlùmí tó ti rìn láwọn ojú ọ̀nà kan tí ò dá ẹ àwọn fẹ́ẹ̀ sọ pé ti kú lẹ́yìn wọn àwọn lọ́rọ́ mi lọ sùn àwọn tá iye máa mí níwájú ọlọ́run ọlọ́run lè lo àwọn èèyàn fún ẹkún dáadáa tó bá ti rí fáwọn ìkọ ẹyọ ọ̀rọ̀ mọ́ ìjọ lè kúrò sọ lẹ́ẹ̀kan pé gbogbo yọ láti gbọ́ ọ̀rọ̀ ẹ̀wọ́ lé gbogbo yọ lẹ́ láti rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ayá bí dájú àlọ́bí ọlọ́wọ́ kọ́nà kó fún wa ní ìmọ̀ tó ṣe àǹfààní ìbáṣepọ̀ wọ àwọn tí wọ́n ṣe mùsùlùmí basic tọ́nà ọba gbèlé lórí nínú súrọ́tù súrọ́tù mùtáhínà kùrán chapter fifty ọlọ́ọ̀bá sọ wàlámù yóò rí lóko mi ìyá mi kó àtàbà owó wà tó kó sínú ilé yìí ọlọ́run ní àwọn tí wọ́n bá ṣe lẹ́sìn yìí wọn ò léyìn jáde nù mí wọn ò sì jáde nù ẹ̀sìn yìí ọlọ́run kọ̀ fún yín pé kẹ́ ṣe dáadáa sí wọn kẹ́ máa ṣe déédéé pẹ̀lú wọn ẹni tí ò ṣe mùsùlùmí àṣe dáadáa àṣe déédéé pẹ̀lú ẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ kọ́ṣẹ̀lẹ̀ tí a rí ìrọ́lẹ̀ àgbẹ̀ á ní àti yẹ̀wù bíi wọ́n jà sí aṣọ ogun wọ́n wá kó wọn lọ sọ́dọ̀ kọ́ọ̀dí ọ̀dọ̀ lọ́yà ọ̀dọ̀ jọ́ọ̀jì ánìtẹ̀ di olórí gbogbo mùsùlùmí lágbàáyé ẹ tó jẹ́ sí jọ́ọ̀jì sábẹ́ dalóà abẹ́ pírẹ́sidẹ́ǹtì wọ́n wá gbé lọ sọ́dọ̀ ẹ̀ ìjókòó dáadáa kí ló ṣẹlẹ̀ ó ti kú ìrọ̀rọ̀ pé pírẹ́sidẹ́ǹtì ìjókòó báyìí oníkàlùkù wà lọ́wọ́ èmi mo ní èmi mo ní kí lè rí ẹ àbí mi ò lè ní mi ìlẹ́lẹ́rìí kan ní ọlọ́wọ́ bá lọ ọlọ́wọ́ nìkan ìwọ yòówù ní kí lè rí ẹ àwọn ọmọ mímọ́ pé mi mo ní wọ́n ní èyí ta ní yíyí ọba pè bí ó ṣe lébò àbí bẹ́ẹ̀ kọ́ ẹjọ́ lébò lẹ́sẹ̀ ti fi jérí jẹ lọ́dọ̀ èyí ó ló bá pè lẹ́yìn adájọ́ ni ìwà ni ó lẹ́lẹ́rìí látara bẹ́ẹ̀ yẹ̀wù ní ìlú ní aṣọ ogun torí ó lẹ́lẹ́ rí kódà ó jẹ́ fọ́mọ ẹ̀ ó yá ẹgbàṣòwò arákùnrin bá gbàṣòwò tó wá òwúrú ẹ̀dá òlàwọ̀ eléyìí olórí gbogbo yìí ó wá gbé dájọ́ fún èmi bíbọ̀ èmi irọ́ sì lẹ́yìn pa ó kọ́ ló láṣọ bó ṣe tú bá nìyẹn pé á ṣàdó adá ilẹ̀ ìlọ́mọ wá ṣe lọ́dọ̀ ọ̀sán lọ́dọ̀ ọ̀sán lọ́dọ̀ èmi náà dúró sùn tó bá jẹ́ pílẹ̀ èèyàn mùsùlùmí ṣe rí ṣe rẹ̀ pàwà mùsùlùmí lè níwọ̀n ta sára wá wá fẹ́ sí wọn tẹ́lú bí bá rí èèyàn kan tó ṣe dáadáa bá dáhùn ẹ̀kọ́ mi wá ó dùn mí pé bí mùsùlùmí ni ìpínlẹ̀ wa láwọn ìyàwó ló dùn mí pé àwọn fúlẹ̀ ju omi ìbá ló sí bá ipa mi rí ẹ̀rí pé nǹkan ti ń ṣe wá kọ́ lọ ṣe àmì wa ìbálò táwa fẹ́ bá wọn lò àti làmàṣe dáadáa sí kò wá níbi ẹ̀sìn omi àbá ọdún ikú bá ta afẹ́jọ́rò lọ́la kí lẹ́yìn ọ̀rẹ́ fi dáadáa àwọn àbá ti dá dáadáa sí o wa owó lára o àbí Christmas day ìwọ́dọ̀ wa sọ àgbogbo ọdún tó bá bá láyé káṣọ àrárá ọdún láyé bẹ̀rẹ̀ ọdún wàlíyà ní gbogbo tó bá ti ní ṣe pẹ̀lẹ́ sí wọn ẹ̀ má bà wọ́n ṣe ṣùgbọ́n kájọ ó fẹ́ sí márì bá bẹ̀rẹ̀ wọ́n fẹ́ sí nínú họ́ọ̀lù alìlọ́bẹ̀ àjẹun tó bá fi tí ó tarí pẹ́ṣẹ̀ ní àdìlẹ̀ owó bẹ̀ alìlọ́jókòó ta tó bá tó padà sí ojú ìṣẹ̀ṣẹ̀ nísìnyí wá ní pẹ́ ibi ẹni tìjú ẹni àgbàdúrà oníláti kúrò bẹ́ẹ̀ kò ní tìjú yẹn rárá jẹ́ kọ́ mọ sándàdì ẹ̀ àwọn èèyàn yìí máa mọ sándàdì wọn lè máa dúró lé lórí lẹ́yìn mùsùlùmí bá bẹ̀rẹ̀ sí sí ọmọ ajẹ́kùn kẹmẹ́ fáwọn bá yìí ṣe ṣùgbọ́n mùsùlùmí máa ń tijú àti dúró lórí ẹ̀sìn kọ́nà kó fún wa ṣe ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kẹta nípa ìgbìmọ̀ orílẹ̀-èdè àbí kọ̀ọ̀kan ẹ̀lọ́dún tó máa lè sọ́lá ti sọ fún wa pé ọdún méjì náà ni ká tẹ̀lé bí ìtẹ̀lé fi jẹ́ pé ìdílé tó ń bọ̀ ẹ̀jẹ̀ ká ṣe dáadáa gbogbo tá a bá lè fi ṣe kọ́nà fi ṣe rọrùn torí tẹ́lẹ̀ bá ti lọ sí ojú di lẹ́yìn oṣù méjì àtọ́jọ́ mẹ́wọ̀n kọ́nà ni ó bá wa láyé tí ìyẹn bá tún ti wá lọ́kùn di lẹ́yìn oṣù mélòó ó di lẹ́yìn oṣù mẹ́sàn-án èyí tó bá wáyé ká ṣe dáa kágbàgbé àwọn tó mọ́rù alọ́sọ̀rọ̀ máa yọ̀ sẹ́lá gẹ́gẹ́ bí òwe táwọn Yorùbá máa sọ pé èèyàn mọ̀ ọ̀ṣọ́ ṣe bí ọ̀ṣọ́ lọ ìgbà táwọn bí òkè ṣe tó bá dáa ní àlọ́ bí a ṣe máa sábà kú ná ilẹ̀ yìí òun táwọn mùsùlùmí sọ ní ìpè làwùkánà kọ́yọ́rọ́ tó bá jẹ́ fún tẹ̀yìn ṣe ìgbàdáwà tẹ̀ máa sábà kú ilẹ̀ èèyàn kò ní jáde wa níbẹ̀ ẹ̀ẹ̀kọ́ àwọn àbúrò ní ọ̀pọ̀ bá lọ ní àníyàn pé àwọn fẹ́ gba wájú àbúgbàkiri lé ní wọ́n máa dílé lórí ìgbà àbúgbàkiri wájú. Omi ìgbà àbúgbàkiri àwọn ìṣọ̀ kan wà lọ ìṣọ́jú àbúgbàkiri. Wọ́n mọ̀ nígbà pé ní àbúgbàkiri ní pé àdúgbòrò ju àbúgbàkiri lọ lé lèyí. Ẹ̀wọ̀n tó sálọ ní ọ̀nà kó wa wọ́n mọ̀ ní ìwòfẹ́ àbájẹ́ sọ káàkiri àbúgbàkiri. Ó bá lọ ja òkú lórí òdà méjì irú ẹ ti gbọ́ pé ọba ní mọ̀ sí ló pé wá wí àbọ̀ ní òkú yòókù lè fọwọ́ ara ní kọ́ máa rí kan jẹ nígbà táwọn bá ti léde àbúrò sí ló pé wá wí gbogbo tó wà ní kókó wa ọwọ́ ọmọ mi yá wọn wọ́n ní ìyàwó kókó wà ní kan tí kò lẹ́tọ́ tọ́jú ẹ̀rọ ọmọ mi bá gbọ́n pẹ̀ ló bá wù wá máa lọ tó ìlú yálẹ̀ wọ́n ní bó ṣe lọ kókó alákòókò tó jáde ló bá wọlé lọ bá ya ìyá arákùnrin wọn jáde bí ìyá ẹ wáyé láti ìgbà báyìí báyìí báyìí báyìí ó sì máa ń wá láàárọ̀ nìyẹn láti tọ́jú òṣèlú rẹ̀ àwọn èèyàn ìgbà wáyé àlè bá wọn ṣùgbọ́n àwọn ọba aláìní ọba wà lọ́wọ́ sórí ìṣòro rẹ̀ kí ọkọ̀ wá sí ilé ìlú tó sọ fáwọn bá kiri ọmọ náà yẹn kí ọkọ̀ sọ pé wọ́n mọ̀ ọmọ náà àwọn wà sí ọmọ náà nìyẹn àwọn wà ní ọ̀dọ́ tó ń ta ìwà mẹ́ ilé o gbogbo ìgbà tí ìgbà tí kàtírà ìgbà tí wọ́n fà pátì ó bọ̀rù kíní kan mo máa ṣépè fún wọn ní apá ọ̀nà ìlú sọ̀rọ̀ ẹ̀ àwọn tó lórí àlóbi ní náà kà sóògùn wà sáàbì ẹ má tú àwọn sáàbì mi o làwọn àǹfààkọ̀ àhàdì lè kò nígbà ohun ìdáhàbà kí ìkọ́ bá wo òkè wúwo wọ́n ní òkè wúwo wà láti ilẹ̀ yìí ó lè fi wú sókè kò sí òkè tó tó ní gbogbo àgbáyé àlọ́ ìrírí ẹ̀kọ́ bá ń lọ báyìí gold tó tó báyìí ó ní sọ ara kan táwọn ẹni ṣe sàárà nílò ọ̀rọ̀ ládá tó máa gbòòlè tó kọ́nà bá ti ṣe wá bàjẹ́ ṣíṣe ìdábàbẹ́ fẹ́ bàjẹ́ tán àwọn tó máa ta fíìlì kí ọba pé àgbàgbé ìyọmọ náà ṣẹ̀mí gbàgbọ́ wò kọ́nà ṣe àgbẹ̀ láti gbọ́dọ̀ ṣọ́ra àwọn wá àti ọ̀rọ̀ wá sí sọ káàkiri àwọn èèyàn lè ta kọ́nà bá lè káwà bá wọn kó lóye so wọ́n rí kápá kòkó ló dà tí ó ti yé kí láwọn bá ṣe ká bí máa ń fi wọ́n pa níbi ànọ́bì ànọ́bì máa ń gbà wẹ́ mọ́ndé kò máa gbà ní sọ́ọ̀tì káwa náà máa gbà tí ó ti yé ànọ́bì àmà dárò kan sí káwa náà dárò ànọ́bì òkè wọ ṣòkòtò kó wá wá sí kí ìtúlé lọ́sẹ̀ káàkiri káwa náà ṣe bẹ́ẹ̀ ànọ́bì máa ń ṣe dáadáa sáwọn ìyàwó ẹ̀ káwa náà máa ṣe dáadáa sáwọn ìyàwó wa ànọ́bì kì í pariwo bá wọn kéékèèké káwọn náà máa pariwo bá wọn mọ́ ànọ́bì tó bá bá òun kọ́ àwọn fọwọ́ pa ní káwọn náà máa fọwọ́ pa wọn lórí gbogbo àwọn dáadáa táwọn fi gbà lọ́bì nìyẹn bọ́tẹ́ bá sọ pé kíní kan sólò ẹ̀jẹ̀ lórí àní ahárá o ṣùgbọ́n tó bá di àdúgbò wọn lórí àwọn olùdí bàbá ní kíní kan gba gbogbo ẹ̀ ló máa lọ ṣùgbọ́n tẹ bá ti dáhùn kọ pé kíní kan ànọ́bì máa ń ṣe òfẹ́ gbọ́n ìfẹ́ náà wà dá ewu tó tẹ bá nífẹ̀ẹ́ nínú kan kí ni kẹ́sì ẹ̀sìn lásán ni sòun tá a bá fi ṣó pa ní sí àwọn ènìyàn pé ká máa tẹ̀lé gbèsè ayé kọ́nà fi wá ṣòkò yẹ dáadáa èyí tí a tún sọ pa wípé àlóbi tó ń bá ní ọ̀fẹ́ náà kò láǹfààní láti Islam tó gbàgbọ́ ní Islam sọ ha ha. ọlọ́run tá a bá pa àkọ́kọ́ wa a máa mú irú ẹ̀ ìwà àbí ká mú tó ìlú wa. àwọn òfin kan wà nínú Islam ó lé kókó tọ́lọ̀ bá fẹ́ mú kó máa mú rọ̀ sí wa. àwọn òfin mi wà ní Quran kò fi rọ̀ tọ́lọ̀ bá fẹ́ mú kí ló ṣe àwọn ètò gbogbo ẹ̀rọ wà wa ṣe kò ń gẹ́ dáadáa. ṣé wá rí ní àpẹẹrẹ nígbà tó náà bá sọ̀rọ̀ nípa tó bá ṣe ṣìyàn kí lọ́nà bá sọ ó ní ẹ̀sìn wọn mọ́lé áùsàrẹ̀ àwọn tó bá ṣe ṣìyàn òfin àkọ́kọ́ nìyẹn títí tó náà bá kí ọlá fi mú òfin wa nígbò bí akí ọlọ́run sọ tó bá ti máa rí ipa ẹ̀lẹ̀wọ̀n ló tó bá ìgbà rí ẹgbà oúnjẹ kéré kọ́nà bá di àbáwọn ẹgbẹ́ tí ó fi yé ẹni pé ní kó wà tẹ́lẹ̀ gbọ́dọ̀ wọ́n ti wọ́n lọ́lẹ̀ àwọn yàtọ̀ hátà yàtọ̀ wà fáwọn olùmọ̀wò àwọn yàtọ̀ àná mọ̀ wùdà múná tẹ̀lé ìlà ẹ sì wọ́n lọ́lẹ̀ tí wọ́n fi kú síbi tẹ̀ sí wọn àbí tọ́nà máa fi mú ọ̀nà mi wà nígbà tó fi yẹ kí làwọn fi sọ ó ní kọ̀ọ̀dì dáhàlà wọ́n wùdà múná tẹ̀lé ìlà ọlọ́run kọ́lá ní tàbá sọ̀rọ̀ pa lọ́sùkù wà lọ́sù ayà kùrán a máa pa kùrán rẹ̀ ayà kùrán a máa pa sónà rẹ̀ sónà ní ìwà ayà kùrán a máa sọ̀kà ní máa pa rẹ̀ asónà tu àlùmíkàwá tírọ̀ sónà pípí méjì hadith pípí méjì àdéhà pé ní àlùmíkàwá tírọ̀ àdéhà pé ní àlàáhàd àlàáhàd tabari àdéhà kan tó jẹ́ pé àwọn chain of narration lágbájá sọ pé lágbájá sọ pé lágbájá sọ pé lágbájá sọ pé lágbájá sọ pé lágbájá sọ pé wọ́n ti máa ń rìpọ́tù ọ̀rọ̀ àlọ́bì ni tí èèyàn bá gbọ́rọ̀ àlọ́bì ló fẹ́ sọ fún wa tó bá jẹ́ pé láàrin òun àtàlọ́bì èèyàn mẹ́wàá ló wà láàrin wọn ó gbọ́dọ̀ dárúkọ èèyàn mẹ́wẹ̀ẹ́wá yìí níbi ìfàpẹ̀rẹ̀ àbúgbọ́ bàbù sọ wípé bàbá sọ pé àfáà sọ pé àbúyì sọ pé àbúlé náà sọ pé èèyàn mélòó èèyàn mẹ́fà ọwọ́ àríkọ̀ tẹ bá gbogbo àwọn bukari kọ̀ọ̀kan mẹ́jì máa bá nìyẹn tẹ bá lọ wọ̀rí bí náà kọfí wọn ẹ máa lọ́la ní hadathana hadathana akhbarana àbáàlà ìtumẹ̀ ni pé ó rìn fọ́ọ̀mù mi pé a ó tẹ̀lé ìrìnà àkùmáàlà tẹ bá wá rí ṣé kò sí ìtọ́ òun bẹ́ẹ̀ ṣé kò sí bíríkèjì bẹ́ẹ̀ ṣé tòótọ́ ni àwọn àbí wọn lọ pàdé rí ṣé bàbá àti wọn pàdé ṣé àwọn àti bàbá pàdé ṣé àwọn àti àfààní pàdé ṣé àbú àti àbúlé lọ́jọ́ pàdé àmà ọkọ̀ wò ní. tábàwá yìí pé àfààní pàdé ní ìlú àwọn ò parí bàbá ọwọ́ àtọ̀fẹ́ ni tó báyìí wọ́n parí bàbá ọwọ́ àtẹ̀yìn tó bá àwọn àlú bàbá bẹ́ẹ̀ nígbà wá sọ ọkọ̀ wá sọ pé ìkìtọ́ òfìbà olórúkọ tó ń pè irú àdìsí ọ̀fẹ́ tẹ̀lé lẹ̀ a máa ṣe wàhálà tó pọ̀ ká tó lè sọ fún fẹsẹ̀ nílẹ̀ a máa lọ wá àwọn external factors tó máa wá sọ pọ̀ ìrẹ̀ kì í ṣe àdìsí oúnjẹ kékeré o tó bá sọ páwọn àfáàdù dáàmú nínú afẹ́ ìṣẹ̀ àfáàdà yìí ẹ mọ iye orúkọ téèyàn bá há lórí ìyẹn ní sáńpé ní kí ní sídátù ìsìnáyìí àti rí tí ọba fẹ́ sọ́ọ̀dì àbí nǹkan márùn-ún nǹkan mẹ́rin nǹkan márùn-ún márùn-ún yẹn wá pín sọ́nà mẹ́ta ọ̀nà àkọ́kọ́ tó pín sí afẹ́ wo mọ́sùlùm àbí hadith gangan fún rẹ̀ wọ́n sọ pé innamal a'malu binniyat a máa wo nǹkan méjì rẹ̀ àkọ́kọ́ àṣùlùm ṣé hadith yìí ta kò kúránì tó bá ti tako Kùránì èṣù ti gbé ẹlẹ́ẹ̀kejì àlẹ́ ìlà a lè rí àwọn ìlà yẹn tó wá ní ìlú gbogbo wọn àbí a lè rí àwọn hidden effect kan ó pamọ́ àwọn tó ní mọ̀ pẹ̀ kéré àwọn hidden effect tí ò ní hàn tẹ́lẹ̀ yóò lè padà wá bẹ̀ tí ò tímọ̀ bá dé lẹ́bù kan èèyàn nílé discover ìyẹn jẹ́ méjì yàtọ̀ lábẹ́ pé tech ọ̀rọ̀ tọ́kọ sílẹ̀ gbọ́gbọ́n àwárí tí ènìyàn bó ṣe ń bọ̀ tí ènìyàn bó wá sọ fún yí ṣe ń lọ yìí tí ìkọ̀kọ́ bá ti já tó bá jẹ́ pé èèyàn méjì ni ó já kúrò láàrin èèyàn mẹ́fà lọ olórúkọ táǹkì ìyẹn lọ pè ní mọ́ọ́dọ̀lì tó ti yé tó bá jẹ́ pé ìbẹ̀rẹ̀ bí ló ti já tó ti yé ìbẹ̀rẹ̀ bí ló ti já olórúkọ táǹkì ṣẹlẹ̀ pé àwọn ọlọ́pọ̀ tíra wọ́n yà ọ lè mọ́ èyí lè mọ́ Bukhari ẹ̀wà kọtíra kalẹ̀ ẹ̀kọ̀ sọ pé kọ́ọ́dà mọ̀túnlọ́gbà ṣe bá lórí láyé tí ó yí irú àdíṣì yẹn sí àdíṣì kan ní ẹ̀ olóògbé ìlànà aláàkù àfáàlù kan ní àrílẹ̀mù àrílẹ̀mù ìyẹn lọ́pẹ̀ àdíṣì olùkọ́ dẹ́ nǹkan ti àràpàdé àti bàbá àwọn òbí bóyá bí kó lọ ẹbí ètò wà láàrin àwọn àtìyàwó yìí wọ́n wá sọ pé àbùsọ fún mi àá ojú oorun ló fi wá sọ fún ẹni àti lójú oorun fún mi lójú oorun wọ́n wá sọ pé àbùsọ sọ fáwọn èèyàn méjì ti kúrò láàrin wọn ìyẹn lọ́pọ̀ èdè wọn ọjọ́ ni tí ó ti yé àbúgbé náà àwọn àwọn wà fún àwọn sọ̀hábà kò fẹ́ dáwé ní wà lọ́rẹ̀ yìí ẹ̀mú ẹ pé àyà àwọn bàbá wò ní ìgbà ẹ̀hẹ́ àwọn tó wá wà fún sọ̀hábà ní ìfà bẹ̀rẹ̀ àwọn aṣàbí ó ti àbúwá sọ pé kọ́lá àbí lọ́wọ́ àwọn gbà bá mi ò bá wọn ẹ̀ bá lọ bí ìlú padà mo lè lè máa lánàá bí sọ pé gbogbo hadith táwa sọ yẹn tó bá ti lọ ń jà yẹn kò fẹsẹ̀ nílẹ̀ kó tó lè fẹsẹ̀ nílẹ̀ ó máa ní àwọn ìtànà bóyá ní hadith ní tó sọ̀pọ̀ tiẹ̀ ibi tó pọ̀ rẹ́gbẹ́tẹ́ ẹwù ìdàgbọ́nà rẹ̀ yé ṣe kí èèyàn kọ́kọ́ wà lọ́bí ṣe wọlé ìgbégbòsí tó yẹ wàlìkìtánù àdúgbò máa ń jẹ lílà ọ̀tánọ́bẹ̀ ní ọmọ bá ń gbúrò máa mọ̀ ṣe ìlú àmàmìlì ìlú àwà mẹ́ àlẹ́wà wà mẹ́ kí ọkọ̀ medical doctor bọ̀ kí wà bí medical doctor tó kù kó dúkà bá bẹ́rẹ̀ ẹ bá gbàgbé arábìnrin ọmọ wa jẹun ló bá fún láti ló bá bẹ̀rẹ̀ tó yá ó yá jẹun ló bá rọ lẹ́kọ̀ọ́ bọ́mọ ṣe gáàsì kò ṣe kú nìyẹn wọ́n ṣàánú ẹ̀ wọ́n lọ́rí pé kò mọ́mọ̀ pa pé kọ́sọ̀ sí wọn ni kọ́sọ̀ lẹ́yà tó fi kọ́sọ̀ bẹ́ẹ̀ ọmọ pátí ti wá ní bọ́tà ló ó lọ fún ọmọ bọ́tà ní kiri ó ṣe jáde láyé nìyẹn ohun tó ń já ìmọ̀kan nìyẹn àìmọ̀kan ikú ni ó sì máa ń kó báyọ̀ kọ́ lọ́ ṣàánú èèyàn so iye bí ọ̀rọ̀ hadith ṣe wá rí ilẹ̀ nínú ọ̀rọ̀ hadith àwọn tí wọ́n wá wà ní ṣéèmì àwọn là ń pè ní rìjáàlù rìjáàlù hadith wàhálà méjì nìyẹn afẹ́wò kan méjì lára wọn àlàádáná tó wà dọ́pì afẹ́wò àlàádáná ìlẹ́sìn wọn ìlú onídéédé wọn àti dọ́pì bóyí lẹ́mọ́rí wọn ṣe rí ẹlòmíì máa pàtì nípa fèlè nìkan tó bá pàkìyí ẹ̀sìn náà ah, fàyé lẹ́sìn dáadáa ṣùgbọ́n tẹ bá sọ̀rọ̀ ní ìdáwà bá fi jẹ́ tán ti gàjù ìwé ìyẹ àyẹ̀gbà àbí ìnáwó ẹ̀ tó bá jẹ́ wípé ẹ̀kọ́ kan ló bá ń gbàgbé kífàtù zọ́m ẹni ẹ̀ tó bá gbàgbé ìwà àbí ìsìtì a máa tẹ̀bá gbọ́dọ̀ sọ̀rọ̀ hasan hasan gbogbo ọ̀dà pásítọ̀ ní ti wà bẹ́ẹ̀ the only point tó wà bẹ́ẹ̀ ni pé lẹ́wọ̀n yẹn ni yẹn kò mú bí tàwọn dáwọn ṣùgbọ́n tó ń pe hadith wọn sọ pé yẹn tó bá sọ̀rọ̀ kọkùnrin ní tẹ̀bá ní oṣooṣù ó máa tó owó ṣe láàyò kọ́ jímú wà láti áàkìrì kò ní gbé kan síwájú wọ́n wá wò pàbù yẹn náà ó dàbí pé pa gbogbo gbà àdéhìí já gbogbo gbà àdéhìí àlọ́bí pé pé torí ìmọ̀ tó lọ ń fún àbúrò náà ó jọ ní lójú mẹ́mórì yẹn ní agbára jù èyí ó fẹ́ àwọn èèyàn wá dá òkú ẹ̀ wá òkú ẹ̀ di aṣọ ẹ tó bá ṣe odidi ọdún kan àbúrò wá hajj ó wá ń wọ́n wá kọ gbogbo ẹ̀ lẹ̀ wọ́n kọ gbogbo hadith lẹ̀ nígbò wá ní ọdún tó tẹ̀lé wọ́n wá sí àbúrẹ́ra àbúrẹ́ra àdúgbò tó fún wa láti ẹ̀yẹ tó tún lè tó fún wa àbí ìwà síngú lẹ sàbáyì kò gbé síwájú kó wá gbé síwájú kó gbé lẹ́yìn ẹwù lílà ká ìṣe mú ìmọ̀mù Bukhari ẹni tí ò bá mọ̀ kó lọ mọ̀ wọ́n fẹ́ tẹ́sí mẹ́mórì ìmọ̀mù Bukhari nígbà tó délẹ̀ ìṣàbù àwọn àpá ńláńlá kan wà bẹ́ẹ̀ nínú wọn ni Yahya Az-Zuhuli bàbá yìí wò pé ẹmọ pé tí onímọ̀ bá dé ibì kan àwọn onímọ̀ tó wà ń tẹ̀tẹ̀lẹ̀ ẹ̀rú lè máa bà wọ́n pé tẹ́lẹ̀ yóò lè fa ìràwọ̀ wọn ti gbàgbé pé ìràwọ̀ ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ àfà ìwá wo bẹ́ẹ̀ ìjọba ilé ìyọmú wọn àfà dáadáa sí wọ́n jẹ́ àfà fún ìmọ̀mù muslim ìyẹmọ̀mù yahya yìí wọ́n wá dá mọ́mù buhari láàbù gan nínú tó wá ṣe fún àwọn àfà mẹ́yẹ wọ́n wá ní kọ́tẹ́ẹ̀tì mọ́mù buhari tí a tẹ̀fẹ́ mọ̀ wọ́n wá sọ pé wọ change of narration pé lágbájá sọ fún mi pé lágbájá sọ pé lágbájá sọ pé lágbájá sọ pé àlọ́bí sọ pé àtọ̀rọ̀ yẹn ọmọ wá mú àwọn ẹni wọ́n á lọ fi sí ọ̀rọ̀ yẹn àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n á lọ fi sí ọ̀rọ̀ yẹn ìmọ̀rù bùkárí wáyé ọ̀pẹ́ ní fọ́dọ̀ wọn bá amma ìfúnra ìrẹ́ lágbájá hadith mẹ́wàá tó kà ó ti kàrí ó kà báyìí o sọ báyìí ó sọ báyìí ṣùgbọ́n àti ìta alákọ̀ọ́kọ́ yẹn bó ṣe rí kọ́ yẹn bó ṣe yẹ kó rí ni àdíjẹ́lẹ̀ yìí tó kà o kà báyìí bó ṣe rí kọ́ yẹn bó ṣe yẹ kó rí ni bó ṣe wá gbogbo ọdún ènìyàn ṣe ni mẹ̀rú ti fa àwọn èèyàn pé ah, á àjẹ́ àti àgbáyé ẹn tí ò bá wò kó lúlọ mọ̀ ìkọ́lù àwọn àfáà tí wọ́n kà wà lẹ́kọ̀ọ́ wọ́n láwọn wà ní kíkún ìjọ kan pẹ̀lú ṣe àlìbáyé ní mọ́ṣáláṣí àlọ́bí sọ̀rọ̀ bá ní wọ̀sẹ̀lẹ̀ wọ́n ní ń jọ yẹn àwọn èèyàn béèrè béèrè èèyàn wọ́n lẹ́nu lè wá wá ó ní àwọn oríṣiríṣi challenge àbí bóyá Sudan lè ní sáwà láti ìlú kọ̀ọ̀kan ó kéèké ẹnu àwọn òun wá fẹ́ kọ́ fóun ní opportunity láti béèrè béèrè wọ́n ní òun àwọn abéèrè ó kó béèrè sí sọ́ńpì wà ṣéèfì ní ẹgbàá láyé ẹ̀kọ́ tó ń wáyé ó wá bẹ̀rẹ̀ sí béèrè béèrè yẹn lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan nígbà tí ṣéèfì wá fẹ́ máa dáhùn wọ́n wá fi jáwé lẹ́yọ kọ̀ọ̀kan bó ti tò láì mọ́ nílẹ̀ wọ́n ní torí bèrè pé kí wọ́n yẹn tó sọ báyìí báyìí báyìí bẹ̀ nípa pé tí wọ́n bá sọ wípé ọlọ́run fún àwọn èèyàn ní mẹ́mórì ọlọ́run fún àwọn fásilà tí yorùbá wá mọ̀ pé ìwọ́n tó débí tó wá fẹ́ káyà kan lásán máa kọ́ ẹ lẹ́nu kó wá rọ́ yìí gbogbo àwọn èèyàn yẹn sọkọ́nà kò mú wa dúró lóbi jẹ́ pé agbọ́dọ̀ fìyàn ibi tọ́nà bá tó yọ òyìnkéyàn rọra dúró tó bá mọ̀ títí ó dúdú sọ àwọn lọ dádùgbẹ́ bọ́lọ̀ ọlọ́ ṣe fún ọlọ́ má dẹ̀ kọ yá yẹ ọjọ́ tó bá kékeré tó láti gbà o èmi náà wà nílé o tó kọ́lọ̀ ṣe àmì òfin ànábìlẹ̀ ṣe òfin kódà tó wà ní Kùránì tó wà ní Kùránì ànábìlẹ̀ ṣe ìyẹ̀ tó débò lọ́lọ́ fi yẹn jù lọ kí ló jẹ́ àbí ìbọ́lọ̀ ló fún ànábì ọlọ́ọ̀dẹ̀ lè sọ pé ní ayàkùnrà ilé àbí ìdí ilé àbí ìkò ní ìlú ló bọ́lọ̀ fún wáyé kò gẹ́ dáadáa nínú ìbéèrè wa ní wípé ustaz sọ jẹ́ wọ́n sọ̀rọ̀ pa rìbá lórí kọ́mọ̀ àdánwò nínú àmì ìrọ̀lẹ́ ayé ànábì sọ̀rọ̀ máa nà tẹ́lá èèyàn máa máa gbìyànjú bóde kò ti fẹ́ bọ́ mbẹ́ ohun tí mo sọ lẹ́kọ́ ni pé ilé ayé ta wà ń sè àti má jẹ rìbá ó nira àwọn transactions kan wà tẹ́ máa ní ṣe pẹ̀lú ìjọba ẹ̀ má ṣe wọ́n lè sì máa ní ẹ́lẹ́mẹ̀ntì rìbá ló ṣẹ̀dígẹ́ gbogbo oríṣiríṣi kéèyàn bá ṣiṣẹ́ ìjọba gbogbo àwọn ọkọ̀ tó ní kí tọ́ba láwọn fẹ́ fún yín ẹ̀rí gbọ́ngọ̀rọ̀ ẹ̀ kò máa ní rìbá ló oríṣiríṣi ṣùgbọ́n ìta bá mọ̀ àgbéyànjú láti ta

lọ́nà tí wọ́n máa yanjú ẹ̀ fáwọn èèyàn lórí lẹ́pẹ́ béèrè ohun tó ṣe pàtàkì àìmọye ẹ̀kọ́ tí èèyàn rí kọ́ níbi ten day seminar ó lè jẹ́ nígbà tó ọ̀dọ́ bá ń béèrè béèrè làwọn nǹkan yẹn ṣe àbàjẹ́ ìyáni torí pàápàá àwọn òbí ẹ̀fà ń lò lọ́mẹ̀ nígbà tó ń pè bí ọ̀rọ̀ tó fẹ́ sọ fún àwọn èèyàn so kọ́lọ̀ fi wá ṣe kò jẹ́ dáadáa ká ṣe a máa sọ̀rọ̀ ṣẹlẹ̀ rí pé bàǹdìrì náà ọ̀rọ̀ lo awọ tí wọ́n lò tẹ́lẹ̀ jáàǹtì náà ni

ọlọ́run lè yí kọ̀díṣọ̀ àwọn kan padà àfi tó bá yí padà slogan ilé ìgbà yẹn dágọ́ laukanu yutobikuna tó bá jẹ́ pọ́ máa practice ẹ̀ change àríbi change nàìjíríà bọ̀dẹ́ tó pèpè sí change ṣó gọ́rẹ́ láti change táàbà change àlélọ́wájú táàbà ti change àlélọ́wájú táàbà dẹ̀ change náà àwọn dáadáa tábà ń ṣe tábà ti change kò lórí ẹ̀ àbàbà lọ́sẹ́yìn abúntà ìdábàdí kéde àrílọ wáyé so kọ́nà fi wá ṣe kòǹgẹ́ dáadáa nípa rẹ̀ àwọn orí nǹkan kan táwọn yọ nǹkan káàkiri kọ́nà ṣe àlọ́wà mẹ́rin then aṣọ ta fẹ́ wọ̀ àtẹ́túnkẹ́ ṣe wá mọ́ṣáláṣí afẹ́rú ẹ̀ àwọn èèyàn gbé ṣe lọ láyé ìgbà lórí sọ̀rọ̀ bá jù ọ̀sẹ́lá lóyìn náà bá gbé ṣe wá mọ́ṣáláṣí tó bá kọ̀rọ̀ mọ̀ ìyá tó bá ah, ẹ ṣeré nínú ọ̀dẹ̀ fẹ́ gbé ṣe òun báwo pé ó ah, fẹ́ gbé ẹ̀yìn báwo ìwọ́n tó gbé ṣe wá mọ́ṣáláṣí tọ́mọ kékeré wá wo pé nínú ọ̀dá

wọ́ òfin dúpẹ́ fọ́nà ọba ni ẹni bá lérò lò àwọn èèyàn wọ ṣọ́ndà ògbọ́dọ̀ jẹ́ tó máa bà ní jẹ́ gbàtọ́nà ọba ń sọ̀rọ̀ pa ànábì Musa nínú súrátù Qasas tó ní àwọn tí wọ́n lè mọ̀ tó jẹ́ aláìmọ̀kan nígbà tó ń kọ́ tó gbé owó wọn ní àà àwọn ohun káwọn ti nírú owó tó tó báyìí àwọn tó wájú nígbàgbọ́ pàǹtílé ayé wà kọ̀tàkùnà bí i wà bìdáàlì àpò nígbọ́nà wá ní kí gbogbo nǹkan tó ní ìkó parun kílẹ̀ lànà kó gbèrè àwọn tó ti wá sọ pé kàmà náà àmì àwọn tó ti mọ̀ pé àkọ́nà ah, ti ẹ̀ ṣe fún ọlá tọ́nà ṣe fún kí ah, ní ìfáwọ̀ àà orí burúkú lè léyìn ọlọ́ wọ́n á gà wọn kọ́ńtẹ̀

nígbò bá rò títí títí bá ní kẹ́ láyàwó pọ̀ dìde ní káàkó ọ̀nà kó bá ní ilé ìkúnlẹ̀ lọ ilé ìlú wọn ni bẹ́rù bá mọ́núrò àdúpẹ́ ṣùgbọ́n mọ́núrò ìrìnlẹ̀ ká máa dúpẹ́ tó kọ́nà ọba kò fi wá ṣe ìkúnlẹ̀ rádà zàkà fún ọmọ tó ti yàpá lé kọ́lọ́mbà wa tó wọ́n ṣe àtọ́gà tí a bá ti mẹ̀ pé mùsùlùmí àti tá a bá ti pè kéèké ìlókù kò lè rí ìdákàkọ̀ máa kọjú láti fi àwọn ọmọ kéèké tí a kò kírun kèfè rí ní àdára tó bá sọ àwọn gbólóhùn kan fún yàn ó lè mú kó má ṣe ẹsẹ̀ náà kó dẹ̀ bí ò ṣe mùsùlùmí èèyàn máa ń sọ gbólóhùn sí ọ̀fẹ́ láti fi àdírẹ́sì wọn ìwà kristian sọ wá ní lọ́dọ̀ ẹ̀yìn ti bèrè ah! àwọn ọmọ wà tó bá fẹ́ sọ fún àwọn èèyàn kọ̀ọ̀kan ni níbi èèyàn kan bí ẹ ẹ bá pè wá fèfèé ah but ṣe mọ̀ tún mọ̀ fèfèé gbogbo èèyàn ní kèfèrè gbogbo èèyàn gbọ́dọ̀ sí kèfèrè torí tó bá ń dípa ìtàwùsíìdì islam wọ́n ní àlèkìyàwó lè láàyè ìtàwùsíìdì kájú pa wá ní fẹ́rẹ̀ ọjọ́ pẹ̀lú kí ni àtàwùsíìdì kámọ́lọ́ ọ̀bálọ́kọ̀ ṣoṣo àlèkìyàwó láwùjọ ìtàwùsíìdì kájú pa wá ní fẹ́rẹ̀ ọlọ́run lóhùn nìkan ṣoṣo wàlèkìyàwó láwùjọ ìtọ́ha láti jẹ́ kí ìtẹ̀lé wa kó ti kí ni wà ṣírí fún wà ní kókòrò ìmọ̀ ìlú òkúta bèrè lórí káwá sì ṣe bèrè sí nǹkan tó yàtọ̀ sí ọ̀dọ̀ àwọn olórí òrìṣà àwa gbọ́dọ̀ ṣe bèrè sí òrìṣà so kò lè bí kírísítẹ̀ bá lò kó o ṣe bèrè èmi ń ti bá bẹ̀rẹ̀ kèfèrí ni mí lọ́dọ̀ sí mi kí lè yìí túmọ̀ ní wípé mi ìgbà Jésù lolúwa àti olùgbàlà ọ̀dákìrì lòó ti di kèfèrí sí jésù ìwọ náà sì kó bàbá náà bí wọ́n bọ̀ sọ wá ìgbàsẹ́lá òjíṣẹ́ ọlọ́run ní ìwọ náà ti di kèfèrí sí kí ni oṣù islam ló wá tó dígbà ṣùgbọ́n kò fẹ́ bá wọ́n kékeré akọ̀ òwò ẹ̀ báyìí ṣe àwọn àbá oníṣòwò lòdì lé yẹn so wọ́n ní pẹ̀lẹ́ ní akọ oláwo ẹ máa kú yọ bá ìjọba bá sọ̀rọ̀ bí a lè máa rẹ̀ ẹ̀dẹ̀ mú sẹ́mi ẹ̀dẹ̀ kú ẹ̀lú mi bá akéwì máa lọ pé á ah, èmi ló bá wíwá ẹ̀ tó gbogbo kan yẹ lọ́tọ́lọ́ bá pè ní ṣíkímọ̀ ní ó ní ọmọ ìlànà ìlú ìlọ́gígá lè ṣíkímọ̀ ní èèyàn máa gbé làákàyè ìwọ tó fẹ́ pe àwọn èèyàn àlúlẹ̀ ní kọ́ mọ̀nà tó wá jẹ́ pàdé rẹ̀ ní kọ́ mọ̀nà o gbọ́dọ̀ jókòó kó o pé kí ni the best way tí mo lè fi present ẹ̀ fún wọn. sódà kò ní lọ́jọ́ àbùkí àkọ́kọ́ wọn náà wọn bá wọ́n bá lọ látẹ̀jẹ̀ àìlá ìlátàlẹ̀ lẹ́dínà káfàmù àwọn ènìyàn máa ń bẹ náà kó má jẹ́ ká jẹ́ fífi náà fẹ́ẹ́ tí ò fẹ́ ṣe tẹ́lẹ̀ kó fẹ́ ṣe ó wá rí àwọn àtẹ̀sí àfáà ló jẹ́ ń bá wọ́n náà wà fún zakatu ti fi ìlú àwọn ẹjọ́ lórí ẹ̀ a tún lè fi ìlú lórí ọlọ́ba ti fi ìlú wa rẹ̀ zakatu ti fi ìlú àgbà bàbá ti àwọn bàbá tó fẹ́ àwọn ìṣe òun kò lókè so gbogbo yẹn náà láti fi ẹ̀kọ́ rí ìwọ̀n pé kọ́ọ̀ náà lè sọ̀kọ́ lọ sí àwọn wa bákan náà ni pé bàbá mi jẹ́yìn ẹ̀jú ọ̀gá yìí aṣọ wa pé ọ̀rọ̀ àwọn àpá àkọ́jẹ́ aláwọ̀ apáṣọ ló lè lọ fílà méjì kò lè kí bẹ́ẹ̀ tí ó yé èyí tó pọ̀ sí pé bá fẹ́ kí wà kọ̀ lọ fílà méjì kò ní jẹ́ pẹ̀lú ọmọ àtàwọn ìbéèrè èyí tó pọ̀ sí lọ́rọ̀ ọmọ nìyẹn so tí èèyàn bá bá fẹ́ kí alíkámá sì lè jọ wọ ẹ wá béèrè kọ̀ọ̀kan lórí ẹ̀ náà ẹ sálọ alẹ́ ìjà ìkọ̀ọ̀kan náà kò ní torí pálọ̀ àlàjá kò wá bí kọ̀ pẹ̀lú mọ́ọ̀mù kó wá sọ pé sọ wípé ìbábà ló ń gbé àná lórí bí ọ̀nà rẹ̀ ládàjọ́ náà yẹn jókòó olùjókòó lẹ́nu ó dàbí ẹni tó ń kí ìjọba náà àgbàlá wá já ládàjọ́ náà ti fi wàtábà kàlà ájúrú insha Allah ládàjọ́ ìlú kò mí rárá torí pé ó tọ́wọ́ fẹ́ lò ìwé ẹni ló ṣe kọ́nà ìwà ṣe kò mí rárá àwọn òbí àtọ́jọ́ mẹ́fà báwọn afá náà àwọn òfin ìbádà ìkó lásìkò ó lè máa ìfáyà ọjọ́ mẹ́fà yẹn máa ìfáyà èyí ni ó ní àwọn ìkókọ̀ lọ ṣe rí ohun tá a gbọ́ tó gbọ́dọ̀ kọ̀ wá láyé èèyàn máa mọ ibi. kí ni priority mo sì máa gbà ta ló pẹ́ ní pé mo máa di lórí tó máa ọ̀rọ̀ kò fẹ́

gbólóhùn yẹn lágbára torí pé lágbára lọ́fi máa ń sọ pé bí ọba tara ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú ìbò ó máa ní lẹ́rù tó lè yíyan ni torí pé kálíwọ̀ lágbára magnification tó ń mọ̀ ó lágbára ànọ́bì tó máa ní ọ̀sẹ́lá àwọn èèyàn wọ́n sọ nígbà táwọn sọ pé ìyẹn ṣe torí pẹ̀ pé ní sàmọ́mọ́rí ẹ̀ ń ẹ má sọ pé fi ọlọ́run búra wà Muhammad ẹ kò má sọ pé fi Muhammad búra ẹ̀yìn náà ti kèfì rí ẹni gbé Muhammad fi ọlọ́run wọ́n bá lọ bá lọ bí àlọ́dẹ ní àwọn bíbí ok ẹ̀yẹ má sọ pé sọ́mùmá ẹ̀ má sọ pé lẹ́yìn náà ìyẹn ni pé gbà kí insha Allah tó mọ̀ tó náà wá pé iṣẹ́ àmàlù àti àmọ́ àmọ́lù tó náà bá fẹ́ lánàá ìlú ọ̀dẹ pẹ̀lú lẹ́nu wá pé tó mọ̀ gbólóhùn yẹn yọ wọ́n kúrò lóko nílé ìlọ nígbà tó lọ sí fẹ́ ọ̀rọ̀ ti parí lọ́dọ̀ lọ lẹ́yìn ìlọ ìlẹ́nu pé ó túmọ̀ sí pé ìdíṣọ́ àlọ́jù máa dà lọ sí ohun tó máa dà lọ́wọ́ ni ìdíṣọ́ lọ́wọ́ wọn bá so àwọn gbólóhùn yẹn lágbára òun tá lọ́ọ́ sọ ni pé tó ń mọ̀ ó ti parí ọ̀rọ̀ lọ́rọ̀ so àwọn afá yìí tó pọ̀ jù náà wọ́n ni pé ẹni tó bá gbà kò ní gba ibi ládàtà lọ ní sọ̀rọ̀ sọ̀rọ̀ àjọ ìfẹ́lá torí pé má jẹ̀ mí yẹn ò ṣe kí ni kò pé ó sọ́ọ́mọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ẹni tó bá gbà wẹ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك No.